ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa bó ṣe ń lọ lórí pápá Orísun ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ Skype mi lẹ́ẹ̀kan rẹ̀ pé alpha ṣé mo ṣe dáadáa bó tiẹ̀ jẹ́ wípé á ti tó bí ọdún mẹ́rin tí mo ti lọ sórí pápá lọ train àwọn èèyàn class but àwọn ọmọ àdúgbò mi wọ́n máa ń wá sádùúgbò mi mo máa ń fi báírò draw sínú ẹ mú mi ẹ mú mi owó tẹ ẹ bá ń sọ fún mi màá máa da sí méjì màá dẹ̀ mo dẹ̀ máa ń gba ọ̀sán káàkiri àdúgbò owó tẹ ẹ bá san fún mi àjọ máa máa pín mi ò ní jẹ́ kí anybody mọ interview tẹ́ ṣe fún mi lórí skype yìí èmi kàn ni mo sọ bẹ́ẹ̀ òṣogbo rẹ̀ ní kéjì eré mo ń ṣe àjọ nff èmi ò sọ pé bó ṣe lọ nìyẹn ṣùgbọ́n ẹ jẹ́ ká máa mú òótọ́ ọ̀rọ̀ nínú eré lẹ́ẹ̀kọ̀ọ̀kan káwo iṣẹ́ ti polygun tó máa ṣe fún wa. Ah! ọ̀rọ̀ yẹn náà là ń fà lọ ẹ kúlé báwo wa ló ṣe fẹ́ lọ kí ni àfojúsùn orílẹ̀-èdè nàìjíríà lọ́dọ̀ akọ́nimọ̀ọ́gbà yìí àkọ́kọ́ nìyẹn kí n wá kú wá fẹ̀kún tó wá sọ fún wa ń sìn wípé tí arákùnrin bá fi lè ṣe bẹ́ẹ̀ tó di akọ́nimọ̀ọ́gbà wa ṣé kìí ṣe ìjákulẹ̀ la máa padà rí tàbí àṣeyọrí kákànfọ̀ kákàntá ṣe mọ̀ pé ọlọ́run lè gbógun fọlẹ̀ kó jẹ́ pé òkú àdá bí òwe bí òwe èèyàn mi kan hmm. Rájí Sekinat a hmm. ní kò sí bí okun onírọ́ṣègùn tó hmm. àdá àdá tí àdá olóòótọ́ tí kò mú ó lè dé ah. láàrin méjì ẹ jẹ́ ká wá wò bóyá tiẹ̀ náà wá lè bọ́ sóòótọ́ fún wa jẹ́ kájọ kájọ gbó kó tó di wípé a máa bọ́ sí orí ọ̀rọ̀ àwọn tí wọ́n fẹ́ lọ sáré fún wa tí wọ́n ti yàn ìyẹn nínú ìdíje Olympics tó ń bọ̀ yìí. actually tá a bá wò pé polyguin hmm. àkọ́kọ́ ni wípé ṣé NFF ṣetán àti fòkun ẹlẹ̀ hmm. ṣé NFF ṣetán pé wọ́n dẹ̀ fẹ́ gbà gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá o ṣé NFF ṣetán àti fòkun ẹlẹ̀ ẹ̀kejì ṣóhun náà ṣetán àti farajì fún Nàìjíríà ṣé kò ṣe àwọn coach kan tó máa sọ fún wa pé àwọn ò ní lè coach ọmọ ní nàìjíríà torí wẹ́dà wọn torí kíní o ìlú kan tó ṣẹ̀ tún máa gbé àwọn gbẹ́tọ̀ sí máa máa náwó ilé hmm. pé ìlú kan làwọn ti lè máa lọ coach àwọn ọmọ tó fẹ́ coach o hmm. ìlú kan làwọn ọmọ yìí tó fẹ́ lọ ṣe kíní nítorí wípé sóhun ò ní dàbí àwọn coach kan tó máa máa sọ wípé àwọn ò lè coach ọmọ ní nàìjíríà o ìlú kan làwọn ti fẹ́ lọ kóṣe ọmọ hmm. ìlú kan làwọn ti fẹ́ lọ ṣe dá. ṣe mọ̀ wípé àwọn ti sọ àwọn agbábọ́ọ̀lù wa di àwọn tán lè máa fi remote àgbọ̀ níkẹ́l sa àárín ibo ló wà mo wà láàrin field ó yá gbá bọ́ọ̀lù yẹn sí Musa Ahmed Musa ó kó náà pé gba sí èyí náà jọ ṣe ẹni sùúrù kí ipò wo gan-an ni wọ́n tò wá sí torí mi rò pé bóyá wọ́n ti ẹ̀ wọ́n ka ó ti wá fẹ́ dàbí ìgbà téèyàn ń ṣòwò òun ni àjọ NFF ní ojú tí mo fi ń wò nìyẹn nígbà tí wọ́n kàn fi ikọ̀ àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù wa Super Eagles bẹ́ẹ̀ ni pé òun ni òun ni olómowó wọlé. ṣọmọ ìṣòro tí football wa ni. kí ni especially the NFL. mi ìmọ̀ àbí tó bá sọ. ibi tí cousin fẹ́ sọ̀rọ̀ lọ mo ní nílẹ̀. ok. now tí bọ̀bọ̀ ìbá dé i can tell you go and write it down kò kọ orúkọ musical science. bẹ́ẹ̀ni kí fúdíẹ seventy percent seventy percent of the players wọ́n máa yan ni lọ́wọ́ ni <clears throat> excuse me wọ́n máa yan ni lọ́wọ́ ni wọ́n gbé táwọn bá ṣe fẹ́ fún Salisu Yusuf ó lè máa yarí. because Salisu wọ́n rí Salisu is as somebody tó yẹ pé at the end of the day discipline. somebody is saying I am not worried, worried about your money but that is the spirit that the, uh, the of the blessed memory Sibikeshi that was the guy was bringing and then wọn lè contain pẹ̀lú that spirit lọ́sẹ̀ lọ́sẹ̀ dasẹ́gbẹ̀ now Salisu Yusuf ó ti ṣiṣẹ́ pẹ̀lú Sibikeshi eh, eh, ó ṣiṣẹ́ pẹ̀lú pẹ̀lú ó ṣiṣẹ́ pẹ̀lú ṣiṣẹ́ pẹ̀lú ṣiṣẹ́ now if you look at that ó ti mọ where the problem is and ó máa ó máa ó máa dúró ó máa attack àwọn people but the the likes of the players á máa kó lé lọ́wọ́ náà ṣé wọ́n ready láti lose sí then kò ń ṣe pé ẹni tó yẹ pé níkẹ́ fúnra rẹ̀ bó ṣe wà yìí níkẹ́ fúnra rẹ̀ ó máa máa proud sọ fún yín pé òun gan lè coach. yes yes na because tí tí mọ̀mọ́ ẹ̀ máa sọ fún níkẹ́ pé ibi ni ko àbí ahmed musa tó play ìpínlẹ̀ ṣe star. Ah, òun náà wọ kàn ah, ah, fún ẹgbẹ́ ìjọba tó lọ́pàá ṣẹ́kùn náà. ẹ jẹ́ kí n tún wá béèrè kankan lórí eh, ọ̀rọ̀ Infantino tí àjọ NFF pè tá à ń retí on twenty four. kí ah, ah, in fact sori rúwẹ̀ tá a ní mo ti sọ sori rúwẹ̀ tá ní pẹ̀lú NFF. problem yẹn pọ̀ sori a lot of companies organization tó yẹ kó máa sponsor football fún inú àbọ̀ tó wọ́n rí football wa as it go to go to the foreign country now wà á rí wà á look at this segment down low how many sports kiri ló ti approach wa Well, because they don't know the value tó wáyé pé this segment tá à ń lò lọ́wọ́ lórí platform Orísun yìí a lot of people to board academy will have come but because wọ́n rí pé there is no kí ni àwọn àmà ṣe gan alẹ́sẹ̀ kùkù they are they are not using the opportunities down there to eh. i mean to boost themselves okay. look at little companies bóyá aago ni o sórí aago yìí aago tí sinu ọ̀nàdò ń lò bàtà tó ń lò a particular treatment ti àwọn doctor kan lọ tira wọn lẹ pa àwọn fẹ́ máa. pikin of this player even eh, amaju pinnick fúnra ẹ ló ń tọ́jú ara ẹ how many company ló ń rán amaju pinnick pé ẹgbẹ́ aṣọ yìí èyí ni kẹ́ máa wò àfàwọn tailor tó ń ránṣọ fún wọn ní ìjẹ́ tàbí kìnìkan. wọ́n tàbí àwọn guinea if you can put them together the lives of our sports will be better reason tí mo fi sọ pé àwọn nff wa àwọn ọmọkọ tó ń ṣe nìyẹn tó bá ọmọkọ nǹkan tó ń ṣe ni hmm. àwọn náà mọ̀ pé nǹkan tó yẹ kó sponsor àwọn fún ọ̀tọ̀ nǹkan ọ̀tọ̀ nìkan tí wọ́n rí wọ́n rìn sí owó lé. Dangote fi owó ó kúrò Nàìjíríà lọ kówó lẹsẹ Arsenal. ẹ bá ní orí ká máa sọ̀rọ̀ nff lọ lórí àwọn ìgbésẹ̀ tí wọ́n ṣe a máa a máa dùn torí ó yẹ kẹsẹ̀ jẹ́ ká tiẹ̀ sókè. ẹ má gbàgbé ẹ̀yàn ara ilé wípé bó ṣe ń lọ tòní a sọ wípé a fi dáwọ́ dùnú fún àwọn Portugal ni hmm. bó tiẹ̀ jẹ́ wípé a máa máa rí àwọn ọ̀rọ̀ tó máa máa dùn wá nínú ẹ̀ bí a ṣe ń kádì ètò yìí nílẹ̀ àwọn tó pè ẹ́ lórí kó sọ̀rọ̀ lórí àwọn Liverpool eh, Chelsea àti àwọn transfer sáré ràn ẹ̀ láàrin ìṣẹ́jú kan. àwọn eh, program tá a ṣe lọ́sẹ̀ tó kọjá hmm. ọ̀pọ̀lọpọ̀ ló pè mí hmm, láti Kaduna láti Kwara láti Ẹ̀pẹ́ ìbá ọmọ nǹkan tó wá sọ ni pé wọ́n ní akáre o ni wọ́n ní akáre o àwa ń ṣe àwa ń dárúkọ Arsenal àdárúkọ Man U àdárúkọ Liverpool ah, ah. àdárúkọ Chelsea